ìran dé ìran òun ni ilé ayé ẹ jẹ́ ká máa ṣe lẹ́sọ̀lẹ́sọ̀ ká máa ṣe jẹ́jẹ́ torí pé ah, ah, ilé ayé yìí kò tó torí ẹ̀ máa ṣe gìràgìrà <laughs> ilé ayé yìí kéré gan tẹ́ bá ń gbọ́ bíntín láyé ẹ wo ilé ayé kéré life is too short bí àwọn olóyìnbó ṣe máa ń sọ ẹ wà á máa rántí pé ilé ayé tó wá yìí tó bá di lọ́jọ́ ọjọ́ kan <laughs> tó bá di lọ́jọ́ ọjọ́ kan ó máa fi ilé ayé yìí sílẹ̀ máa rántí wípé ìwọ kọ́ ló lè ní ayé yìí ẹni tó ní ilé ayé yìí ọba òkè ni ó dẹ̀ lókè tó bá ṣe wù ú ṣẹ́ ń gbọ́ tó bá ṣe òun òun náà ni ó ṣe máa ṣe tó bá wà wò pé èmi mo lè sọ èmi mo lè rù máa calm down tẹ bá ti ń lè sọ pé ah no no no ilé ayé máa wọ́n mi sí ṣan torí ilé ayé yìí kò tiẹ̀ tó máa ṣe gìràgìrà rárá wà á farabalẹ̀ dẹ̀ máa rántí pé kò sí gbogbo nǹkan tẹ̀dá bá ṣe ó máa jèrè ṣọwẹ́ omi tá a bá dà sórí ibo ló ń bọ̀ ilẹ̀ náà ni oníkálukú á jèrè iṣẹ́ ọwọ́ rẹ̀ èmi gan ni kinní yìí èmi gan ni mo jù ẹ lọ ó jù mí lọ wàhálà ló máa ń dalẹ̀ ẹ jẹ́ ká máa fi ẹ̀sọ̀ ẹ̀sọ̀ ẹ̀sọ̀ súẹ̀súẹ̀ <laughs> easy does it ẹ jẹ́ ká rọra máa ṣe torí pé báyẹn ẹ̀wọ̀ ẹ̀yìn tèmi òfo láyé òfo láyé asán nílé asán asán lórí asán òun ni ayé gbogbo ayé tèmi èyí mo fi kí yín káàbọ̀ sí orí ètò Miliki Express tọjọ́ Jímọ̀ tèmi mo ṣe dẹ́dẹ́ máa ṣe dẹ́dẹ́ wò èèyàn kò lè sùn kó má jí mọ́ àdúrà wa kàn ní wípé kọ́lọ́run jẹ́ ká pẹ́ láyé kọ́lọ́run jẹ́ ká gbé ilé ayé ṣe nǹkan re kọ́lọ́run jẹ́ ká ṣe kí ni ká gbé ilé ayé ṣe nǹkan táwọn ẹgbẹ́ wa ṣe ká dàgbà ká dògbò àmọ́ kò sẹ́ni tó mọ̀la kò sẹ́ni tó mọ̀ ọ̀la kò sí ẹni tó mọ̀ ọ̀la nítorí ìdí èyí máa ṣe jẹ́jẹ́ nínú gbogbo tó máa ń ṣe máa níwá ìrẹ̀lẹ̀ má kọ̀ máa ṣe gìràgìrà òkè ó wà nípò láyẹ yẹ́s ìgbà tó wà ń bẹ̀ kọ́ o ti wá ń fipò yẹn o ti fi ń ni ọmọlàkejì ẹ lára má wà nínú àwọn èèyàn tó máa gbé ayé rù má wà nínú àwọn èèyàn tó máa gbé ilé ayé sórí torí pé ilé ayé yìí bíntín bíntín láyé ó wá wọ́n gẹ́ òkè orente wo ló ń sọ̀rọ̀ yẹn yìí náà ti mọ̀ mí bẹ́ẹ̀ ni mo wò Àyìnkẹ́ Kújẹ́rẹ́ ni mo ń jẹ́ ọmọbìnrin wọn dé da ọkùjẹ́rẹ́ á sọ̀rọ̀ fetefete tí wọ́n bọ̀ Mile Twelve Miliki Express tẹ bá sọ pé kò jẹ́ bọ̀ loaded <laughs> ọmọ lẹ́ ń sí yìí tẹ́ bá sọ pé ìwìn ọmọ tó ń gbẹnu amóhùnmáwòrán fún èmi náà ni màmá jẹ iṣẹ́ rí win mi ṣe ń gbọ́ <laughs> inú amóhùnmáwòrán nìkan ibẹ̀ náà mo ti fọ tẹ́ bá wá sọ pé ẹjọ́ dọ́là àyìnkẹ́ <laughs> inú mi màmá ṣe kí ni inú mi màmá dùn ni kẹ́ tún wá fi queen of talk kẹ́ fi dé ládé èmi náà ni màmá jẹ ẹ̀tọ́ mi ní kí ẹsẹ̀ ti bẹ̀rẹ̀ ní pẹrẹu náà ni ẹ̀bẹ̀ ni láti iléeṣẹ́ wa <laughs> tẹ́ bá sọ iléeṣẹ́ alátàtà iléeṣẹ́ alálùbáríkà amóhùnmáwòrán Orísun òun ló ń jẹ bẹ́ẹ̀ àwa lọ́lọ́run fi àṣà àti ṣe rán ẹjọ ẹni abálábà òun ni kíni òun ni bàbá bá wa ẹ má bàbá dùn <laughs> kò tiẹ̀ ṣe dùn ẹ má má bá wa dùn rárá bó parí tèmi ẹ ti mọ bí mo ṣe máa ṣe fún yín entertainment news on music video review òun náà kẹ́yìn tá a bá tún wá sọ social media gist ah ah mo tún di wá ni ó ti yẹ ẹrù wèrè kan Miliki Express Miliki Express yéè ẹ náà ti mọ̀ pé tá a bá ń sọ Miliki Miliki Express enjoyment galọ ni òyìnbó ni mo tún ẹ̀ fún yín lè ní ẹ wo kó gbá girigiri kó gbá kólekóle èlítú ni jimabi <laughs> gbogbo ẹ mùsùlùmí ẹ náà ti mọ̀ pé mi ò ní ṣaláì má kí kí yín ẹ tún kú ọlá Jímọ̀ bí mo ṣe máa ń sọ ẹ̀mí wa á ṣe púpọ̀ láṣẹ ìdìmọ̀ mo wá bẹ̀rẹ̀ ètò yìí bí mo ṣe máa ń sọ pẹ̀lú bísmìláì <laughs> alihamudulilayi ló máa gbẹ̀yìn ó ti ẹ jẹ́ ká lọ jẹ́ ẹ jẹ́ ká lọ gbé bọ́dì tá a bá máa padà dé ètò ń tẹ̀síwájú ní pẹ̀rọ̀ Miliki Express ètò ẹ má sùn lórí Orísun orin wo la fẹ́ lọ fúlẹ́ńjọ́sì ókè ókè ẹ jẹ́ ká lọ jọ́ sí orin Burna Boy Killing Them ó ti yẹ yín tá a bá máa padà dé ètò ń tẹ̀síwájú ọ̀fẹ́ ètò sì ń tẹ̀síwájú pẹ̀lú olólùfẹ́ yín àyànfẹ́ yín Àyìnkẹ́ Kúdírẹ̀ lórí ètò Miliki Express lórí Orísun original number one iléeṣẹ́ àtàtà òun náà ní iṣẹ́ wa kí máa múlá ní mẹ́lọmẹ́lọ òkè kí máa múlá ní wẹ́rẹ́díwẹ́rẹ́ ní ti wẹ́rẹ́ tí kalẹ̀ nítorí abala entertainment news ṣe ti rẹ́dì fún mi kí ni mo ní fún yín nǹkan kan nǹkan kan bí mo ṣe máa ń sọ ok ok ok inú mi ò dùn láti sọrú nǹkan báyìí kí dẹ̀ nìdí torí pé ẹ náà ti mọ bí ìgbéyàwó àwọn ìlú wa ṣe máa ń lọ lórílẹ̀‐èdè nàìjíríà mo máa ń wò ó pé kí ni ẹ ṣe máa ń yà mí lẹ́nu pé ẹjọ́ kí lè ti gbéyàwó lè work out kí ló dé tí ọkọ àtìyàwó àgàgà àwọn olùmọ̀ọ́ká wa tí wọ́n tiẹ̀ lè fọwọ́sowọ́pọ̀ ah, ah, kó tiẹ̀ kó dojú táwọn ẹlẹ́gàn kó jẹ́ kí ìgbéyàwó kó máa tẹ́ kó máa lọ dédé ẹ̀yin tèmi gbogbo àná la mọ̀ pé láti bí ọdún márùn-ún sí mẹ́fà sẹ́yìn a mọ̀ pé Dr. Seed àti Simi mi sọ Simi Adékúnlé Gold orúkọ ìyàwó ẹ̀ Simi náà ni ẹ sì mọ̀ pé Dr. Seed àti Simi wọ́n ṣe ìgbéyàwó àmọ́ ẹ mọ̀ àwọn èèyàn ti notice lọ́lọ́kan òjọ̀kan pé ah ó dàbẹ̀ ni pé Simi ti kúrò nílé Dr. Sid ẹ mọ̀ àwọn èèyàn ti sọ̀rọ̀ lọ́tún lọ́sì Simi dẹ̀ ti wá jáde bẹ́ẹ̀ ó nítorí àwọn èèyàn ti sọ̀rọ̀ lọ́tún lọ́sì wọ́n ti sọ oríṣiríṣi pé kódà òun gangan ni wọ́n ń put gbogbo blame yẹn lé lórí ó dẹ̀ jáde ó ní wẹ́ẹ́ kẹ́yìn èèyàn ẹ jọ kẹ́ ẹ bọ̀wọ̀ fún kẹ́ ẹ bọ̀wọ̀ fún nǹkan tóun àti Dr. Sid ti decide láti ṣe wípé àmọ́ divorce ń bọ̀ nígbà tá a tún gbọ́ yẹn gbogbo èèyàn tún rò pé ee kí ló ń ṣẹlẹ̀ gangan kí ọlọ́run elédùmarè kó jọ kó máa bá wa to ìgbéyàwó àwọn ìlúmọ̀ọ́ká wa lọ́lọ́kọ̀ọ́jọ̀kan àmọ́ kan tèmi kọ̀rò ni pé kò kí ṣàwọn ìlúmọ̀ọ́ká wa nìkan náà ni ìgbéyàwó wọn ò dánmọ́rọ̀bọ̀ torí pé a mọ̀ wọ́n la ṣe máa ń rí tiwọn sọ la ṣe máa ń rí tiwọn rà á ah, bí mo ṣe ń sọ̀rọ̀ àwọn ọmọ yàwọn ẹlòmíì tó jẹ́ pé ìgbéyàwó gan ó ti skata láti látàwọn bankers dórí lọ́ọ̀yà àmọ́ ẹ ti mọ̀ pé àwọn ìlú mọ̀ọ́ká wa kò síbi tí wọ́n fẹ́ sá pamọ́ sí kò sọ́gbọ́n ẹ máa mú nǹkan tó ń ṣẹlẹ̀ pẹ̀lú wọn tími ti jáde ó ti sọ pé ìgbéyàwó òun àti Dr. Sid pé ah ó ti òpin ti dé bá wípé àwọn máa lọ àwọn máa yapa láìpẹ́ láì jìnnà kí ọlọ́run ọba kó máa ṣàánú wa síwájú sí ní abala entertainment news gbogbo wa la gbọ́ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ nípa Grammy Awards ẹ ti mọ̀ wípé Burna Boy ah ah ah, ah ah ah ah ah ẹ ti mọ̀ pé Burna Boy náà ó wà lára àwọn tí wọ́n yàn wípé ó máa gba àmì ẹ̀yẹ yẹn àmọ́ Burna Boy kò rí gbà oríṣiríṣi ọ̀rọ̀ la wá ń gbọ́ lórí kìíní kọ́tọ́ ni àkọ́ Burna Boy ti pọ̀ jù akọni o yé ó ń ṣakọ àmọ́ nǹkan tèmi kọ ṣáà máa sọ ni wípé fún pé Burna Boy gan ò tiẹ̀ wá rí àmì ẹ̀yẹ Grammy gbà winner ni O ti borí ẹ eh, ẹ mọ̀ nǹkan tó ń pè ní Grammys ni <laughs> fún pé orúkọ ẹ̀ ti ẹ̀ wọ́ ṣé mi ò mo dẹ̀ mọ̀ pé àwọn tó bá wò táwọn náà bá ní àròjinlẹ̀ wọ́n máa mọ̀ pé àà ah, ah, ah, ó tra ẹ̀ náà ẹ wò ẹ má máa jẹ́ ká máa dìtẹ̀ ara wa ọmọ wa náà ní Bọ́lá Bọ̀ẹ̀ kò síbi tẹ́ ẹ tì sí ẹ adúpẹ́ adúpẹ́ pé wọ́n tiẹ̀ fi orúkọ ẹ̀ sí ara àwọn tó máa gba àmì ẹ̀yẹ àmọ́ kò rí gbà ìyẹn wá ìyẹn ò túmọ̀ sí pé kò rí gbà kò kí ń ṣe ẹni tí ò borí gbogbo wa aborí ọwọ́ àwọn ìwọ náà wá ń wò mí lé bóyá ó tẹ̀ láwọn kọ̀ọ̀kan tó fẹ́ ṣe bóyá kò bọ̀ sí má má rò rárá má tìǹkì ẹ̀ má lọ máa jẹ́ kí yẹn máa máa wò pé mi ìdẹ̀ irọ́ wo tó bá pẹ́ tó bá ya ah, ah, kíní yẹn ó máa bọ́ sí fẹ́ á gbé fún Burna Boy á gbé fún àwa nífẹ̀ẹ́ Burna Boy ó gba Grammy o kò gba <laughs> grammy o àwa nífẹ̀ẹ́ burna boy. lákòótán lákòótán lákòótán inú mi ò dùn torí pé ọ̀rọ̀ ńlá kan láti bí ìjarun lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe ń sọ̀rọ̀ yìí gan ó trend. American basketball àti gbogbo á mọ̀ sí Kobe ẹ̀yin náà dẹ̀ ti mọ̀ pé Kobe ta bá ń sọ̀rọ̀ ẹni in fact legend ni wọ́n máa ń pè é tá a bá ń sọ̀rọ̀ àwọn tó ti gbàmì ẹ̀yẹ gbàmì ẹ̀yẹ gbàmì ẹ̀yẹ ẹ̀ lè fọwọ́rọ́ kóbì sẹ́yìn òun gan ló ti ẹ̀ ń top nínú pé à ń gbá bọ́ọ̀lù sínú apẹ̀rẹ̀ ẹ̀ dẹ̀ ti mọ̀ pé bó ṣe ń ṣe bẹ́ẹ̀ náà ni ó ní ọmọ kékeré obìnrin lára àwọn ọmọ ẹ̀ tó jẹ́ pé wọ́n jọ ń ṣe pọ̀ tó máa ń mú kiri wọ́n jáde ni wọ́n dẹ̀ gbé ọkọ̀ bàálù ìyẹn ti helicopter àmọ́ ṣàdédé ni helicopter yẹn ló forí ṣánpọ́n ó crash báwọn olóyìnbó ṣe máa ń sọ ọ̀rọ̀ yìí in fact mi mọ bí mo ṣe fẹ́ sọ bí mo tún ṣe ń sọ yìí gan ó tún dùn mí sí agbáládùúrà wípé kí ọlọ́run ọba kó máa bá wa fi ọ̀run kẹ́ Kobe àti ọmọ ẹ̀ Gianna àti àwọn tí wọ́n jọ wà nínú ẹlikọ́pítà tí ó forí ṣọpẹ́ torí ọ̀rọ̀ yìí ó mi ìlú ó mi ìlú ó mi ìlú tẹ́ bá tẹ̀ rí píkṣọ̀ bàbá àtọmọ gan ah ó máa ń ṣe mí lára bákan ẹ wo máa yẹn he's just forty one ọmọ thirteen ẹ wo àwọn méjèèjì ẹ wo bó ṣe rí ẹ wo bó ṣe rẹwà lọ́kùnrin lóbìnrin ọ̀rọ̀ yẹn in fact ó ó ó ó ó rí bákan ní ọkọ̀ gbogbo àwọn èèyàn kí ọlọ́run ọba kó túbọ̀ máa bá wa fi ọ̀run kẹ́ wọn gbogbo àwọn ẹbí tí kinní náà dé affect lágbára ọlọ́run kí ọlọ́run kó máa dúró tì wọ́n ìdí tẹ̀ ṣe ní mú ilé ayé le nìyẹn kò sí ẹni tí ò lè ṣaláìsí àdárajà àwọn tó ti kú lọ ó rẹwà jà wọn tó ti kú lọ ṣàfẹ́ sọ pé kó bí àtọmọ ẹ̀ pé wọn ò dára tó àbí wọn ò rẹwà tó àbí wọn ọmọ ṣe tó ẹ̀yin náà ti rí bí ariwo ṣe ta nígbà tí ìṣẹ̀lẹ̀ yìí ìṣẹ̀lẹ̀ ti mọ̀ pé èèyàn ńlá ni ìdí tó ṣe máa mú ilé ayé pẹ̀lú sùúrù nìyẹn tó ní wa bayayébáyà tó bá ń bínú àwọn bínú sí lágbájá ò ní ṣé o mọ bóyá o máa dọ̀la ẹ jẹ́ ká máa ṣe nǹkan lẹ́sọ̀lẹ́sọ̀ ọlọ́run ọba nìkan ló mọ̀ ọ̀la èèyàn ìwọ fúnra rẹ tó ṣe ń wò mí tó wà lé tó ń wò mí ò mọjọ́ ọ̀la ẹ̀ ò dẹ̀ mọ nǹkan tó lè ṣẹlẹ̀ lọ́la. ìbéèrè mi ni pé ta ló wá mọ̀ ta ló mọ ìgbà tó máa fi ilé ayé ìsílẹ̀ lọ ṣé tó bá ń ru ọ̀rọ̀ yẹn ní gbogbo ìgbà wàá máa ṣe dáadáa ò ní máa ṣe aburú lágbára ọlọ́run ọlọ́run á máa fi ìṣó ẹ̀ a máa fi ṣọ́ gbogbo wa gbogbo ayé tèmi a jù báyìí lọ ní abala entertainment news ẹ jẹ́ ká lọ jọ́sí tẹ̀sù mọ́lẹ̀ by Naira Marley tá a bá máa padà dé ètò ń tẹ̀síwájú ṣe bá wọn jésù nìwọ̀n òkè gbẹ́sẹ̀ kó tẹ̀sù mọ́lẹ̀ mo padà bọ̀ ó yá gbẹ́sẹ̀ nà yéé gbẹ́sẹ̀ kan tẹ̀sù mọ́lẹ̀ <laughs> ṣé wọn náà ti ń tẹ̀sù mọ́lẹ̀ má máa gbàgbé láti tẹ̀sù mọ́lẹ̀ má máa gbàgbé láti tẹ ìjákulẹ̀ mọ́lẹ̀ má máa gbàgbé láti tẹ kí ni má máa gbàgbé láti ta ìsàn mọ́lẹ̀ sórí gbogbo kan tó bá dá ní ayé ẹ̀ kó máa fò sókè ìgbàgbọ́ ni o tó bá nígbàgbọ́ ọ̀rọ̀ tí mò ń sọ yìí kò tọ́ sí ẹ torí ọ̀kí láǹfààní pé wàá ń ṣe nǹkan gbàdúrà kò sí gbàgbọ́ tó o fẹ́ fi tì lẹ́yìn tó bá ti nígbàgbọ́ má ṣe má gbàgbé láti ṣe kí ni láti máa tẹ ìṣẹ́ mọ́lẹ̀ ṣé bó ṣe ń tẹ̀ mọ́lẹ̀ yẹn bó mi ìṣẹ́ ò dẹ̀ ní ṣẹ́ wọn náà music video <laughs> music video review àmọ́ kí n tó tẹ̀síwájú ẹ ti mọ̀ pé Orísun Estate lọ́pọ̀ ni mo fẹ́ sọ nípa ẹ̀ ní ọ̀pọ̀ ọ̀rọ̀ Ṣúkàn ṣó ti donílé ara rẹ̀ January yìí ó tún ti ń lọ o kódà èyí gangan báyìí èyí lóṣù parí <laughs> twenty twenty á jẹ́ pé a tún ti lò thirty one days nínú ọdún 2020 nìyẹn ó dẹ̀ sì jókòó ó ń wò pé ókè ókè oṣù ṣẹ́ bẹ̀rẹ̀ ni <laughs> àwọn ẹlòmíì tẹ̀ tí wá ó ti ní ìwà pé kọ́ máa sọ pé January doll <laughs> January doll ókè ó dúró de February àbíjọ ní tìtorí tọ́ lọ́hùn ṣó ò ń gbọ́ dìde kó o ṣe nǹkan kan ṣòyìn láwọn nǹkan tó wá fẹ́ ṣe yẹn yan Orísun estate láàyò kò sí oríire tó tún ju pé kò di onílé ara rẹ̀ ṣé gbogbo àwọn tó ti ń gún ẹyẹn tó ti ń wò pé àtọ́ ti ń fẹnu ẹ̀gàn pé o kí ni lágbájá fẹ́ gbé ṣe kí ni tàmẹ̀dò fẹ́ gbé ṣe wọ́n rò ẹ̀pìn ni wọ́n dẹ̀ sọ pé ọmọ ẹ̀dá ló máa ń ròyàn pin ọlọ́run ló máa ń ṣe kinní yẹn ọlọ́run ló máa ń ṣe ìyanu yẹn ah ah Orísun estate ọlọ́run lè ṣe fún ẹ ìwọ náà jókòó kó o plan ayé ẹ twenty twenty yìí ní Orísun estate mọ́ plan ẹ o ti mọ ibi tá a ní sí a wà lábújá a wà ní fáwa ní abẹ́òkúta a wà nìbàdàn a wà ní mòwe a wà lọ́ṣogbo a wà nínú ìlọrin owó tó máa sọ ẹ̀kan ẹ̀mejì ẹ̀mẹ́ta ṣe fẹ́ gbọ́ torí àwọn mẹ̀kúnnù gangan la ṣe gbé orísun estate yìí sílẹ̀ kí gbogbo ẹ̀ lè kárí kò yọ olówó náà sílẹ̀ àmọ́ ẹ ti mọ̀ pé olówó ń fi owó ṣe ohun gbogbo tán ni àmọ́ ẹ̀yin mẹ̀kúnnù tẹ̀wọ̀n pé ah, ṣé ti bá ní two hundred thousand naira ṣé mo lè ralẹ̀ ṣé mo lè kọ́lé wọ́ọ́ má na o lè fi ra ilẹ̀ sí orí Orísun estate wa tó bá tún rà á tún máa wá bẹ́ẹ̀ kọ́ o lè bá wa dòwò pọ̀ kó wá kùtà ilé alálùbáríkà ilé àtàtà òun ni Orísun estate wa ìwọ náà tààrà ṣàṣà <laughs> twenty twenty two lọ <laughs> January ti lọ lẹ́ni tààrà ṣàṣà kẹ́ ẹ bá wa dòwò pọ̀ kí wọ́n máa mú lọ ní mẹ́lọ mẹ́lọ ní ti music video review orin tí mo mú wá fún yín lẹ́ni orin tó ní agbára ni àwọn ọ̀rọ̀ inú ẹ̀ gbáǹkọ̀gbìn ni àwé ni àwé <laughs> by dotman akunamatada ó ti yẹn no worries kò sí problem ok mo nífẹ̀ẹ́ orin yẹn nítorí pé ọ̀rọ̀ tó wà ń bẹ̀ ó bá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wí kí dẹ̀ ló fi bọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn wí ni pé àwọn èèyàn tó jẹ́ pé tí nǹkan kan bá ti ṣe wọ́n ń pín nǹkan tí ò da wọ́n á ti máa tọ́ka sí pé alágbájá ló fà á òkè oníjàkulẹ̀ ó tàmẹ̀dò ló fà á tó dẹ̀ jẹ́ wípé ẹ̀yin gangan ń gbà mí lẹ́ ń fi ọwọ́ ara yín báyìí òun lẹ́ fi ń ṣera yín ẹ tẹ pamọ́ṣẹ́ yín o òfófó lẹ́ ń ṣe kiri àdúgbò in fact <laughs> tẹ ẹ bá gbọ́ àwọn orin yẹn ọjọ́ tí mo kọ́kọ́ gbọ́ orin yẹn ah no no no no ó mú ọkàn mi pé ah ah ah ok ok ok dotman lókèlè ọpọlọ ń bẹ lórí bọ̀bọ̀ yẹn no ẹ dẹ̀ ti mọ̀ pé ọ̀rọ̀ Yorùbá tẹ́ ẹ máa gbọ́ yékéyékéyéké òun ló wà nínú orin yẹn orin yẹn ọ̀rọ̀ inú ẹ̀ ni mo fẹ́ mú lò mi ní nǹkan kan torí ọ̀rọ̀ yẹn no no no no ẹlòmíì ó ń ṣeré ẹni lágbájá ló máa ma parọ́ mọ́ tàmẹ̀dò ló máa ma parọ́ mọ́ a ní àtàbúlé ni o wọ́n ń ṣe òun ẹ̀yin gangan lórí yẹn báyìí kẹ́ ẹ lọ sí tàìtì kẹ́ ẹ lọ kẹ́ ẹ lọ kẹ́ ẹ lọ bì careful lọ́dún yìí ẹ má máa fi àṣìṣe yín ẹ má máa fi kọ́yọ̀ lọ́rùn ìwọ gangan ìwọ ìwọ tó ń wo mi ìwọ gangan gbà mí ìwọ ló ń fa pé òkè kò sówó kò sọ́lá kò sí nǹkan kan ìwọ tó ń wówó tó jókòó kalẹ̀ sílé ò ṣiṣẹ́ jọ ń bolówó yẹn jọ ṣó ń wá iná ọlọ́run ni <laughs> ìbolówó yẹn ti fẹ́ wá ná ó ọ máa ń gbàdúrà ọ máa sọ fífa ti bẹ ní ọ̀run kábọ̀ forúkọ mímọ́ rẹ kíjọba kó fún wa lóúnjẹ ọjọ́ wa lónìí àbí nígbà tó ń gbàdúrà pé kólúwa fún ẹ lóúnjẹ ọjọ́ ẹ lónìí kí ni ìwọ ti gbé ṣe láti rí oúnjẹ ọjọ́ ṣọlá ò máa da oúnjẹ lẹ̀ fún ẹ ọ̀ ọ̀ ọ̀ ọ̀ ọ̀ má ṣe rẹ̀ má ṣe rẹ̀ so ẹ̀yin tó jẹ́ pé nǹkan máa máa ṣe yín báyìí ẹ máa máa parọ́ mọ́ lágbájá ẹ̀yin dẹ̀ lẹ́ ń ṣe àfọwọ́fọ ẹlòmíì òfófó ni ìyàwó lé láàárọ̀ kùtù tó bá ti jí láàárọ̀ báyìí tí bàbá ẹ̀ tọkọ ẹ̀ bá ti jáde tí bàbá lágbájá bá jáde bó ṣe róró máyà lélẹ̀ ó yá ó ti ń lọ ó ti bọ́ sílé oríkejì òun ló máa máa rí nǹkan tí yéé ṣe ló máa rí nǹkan jọ́ nítorí ọlọ́run báwo ni irú ẹni bẹ́ẹ̀ báwo ló ṣe fẹ́ là ayé nígbà tó tẹpá mọ́ṣẹ́ ẹ wá ní àyà àyà yín ni ọ ti lé egun from generation to generation bẹ́ẹ̀ <laughs> egun family wa ni kí ló ń jẹ́ bẹ́ẹ̀ <laughs> ó taka ó sì dànù kó tẹpá mọ́ṣẹ́ ẹ lọ gbọ́ orin yẹn àwẹ́ láti ẹnu Dotman nǹkan tó wá tún dùn mọ́ mi nínú orin yẹn ni pé Dotman ó mix Yorùbá mọ́ èdè ìlú ẹ̀ egun àtòyìnbó ẹ lọ fílẹ̀ ẹ lọ fílẹ̀ kẹ má náà yín kẹtù ti dé ẹnu ẹ ti pọ̀jù ẹ lọ fíl away by Dotman ètò ṣì ń tẹ̀síwájú mò ń bọ̀.